Dialogue for fluency. Sálàáfíà ni. Àlàáfíà ni. Ilé ńkọ́. ni. Ṣé lọ sọ́jà lánàá? Bẹ́ẹ̀ ni a Dialogue again for fluency. sálàáfíà ni àlàáfíà ni ilé ńkọ́ dáadáa ni ṣé ẹ lọ sọ́jà lánàá bẹ́ẹ̀ ni a lọ.